ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ parrot fm náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn jù jù jù jù jù jù. aago mẹ́wàá òwúrọ̀ ti kọjá ìṣẹ́jú kan láti ìkànnì yìí parrot fm one zero one point one lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú lórí ètò alfik fìdí pẹ̀lú ọ̀nàdàn níbí lọ. الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين أكيد ẹ̀yẹ̀ gbogbo جوكو جماعة àjọ kó jimá kó ramadan ọlọ́run gba ọ̀dọ̀ yìí fi eléyìí ṣàṣeyọ fún wa ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní àlefífẹ́ òfin díìnì ọ̀làdùnú gbòòlù ló kọ́ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àṣẹ dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ń pápá abẹ́ẹ̀dẹ̀ lógún àṣọ ṣe ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè fún àwọn ọkọ̀ máa fi ṣíde olóòmí pé tí ìbá ń ṣe sọ̀látù tàràwíhì lọ́wọ́ èèyàn darapọ̀ mọ́ ìmáàmù nígbà tí wọ́n ń ṣe sọ̀látù yẹn lọ́wọ́ wọ́n wá ṣe rákà lẹ́ẹ̀kejì wọ́n ṣe tashahud ó di pé wọ́n sàlámà onítọ̀hún tó ń bẹ lẹ́yìn ọ̀kan nínú àwọn ọmọ tó ń bẹ lẹ́yìn ìmáàmù wá ṣe tashahud rẹ̀ débi ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tó sì ti gbàgbé wípé sùlátù tàràwí làwọn ń ṣe lọ́wọ́ ó lérò pé ìṣáà ni ibi tó wá bá tàṣáwùdù rẹ̀ nínú ìmáàmù wa sálámà pàtó wá sálámà lọ́wọ́ àṣẹ ẹ̀ tó rántí pé tàràwí òun ni àwọn ń ṣe ṣé ó ní ìtanràn kan tí ó san ní pàtó lórí lóhùn àbí kò ní ìtanràn kankan tí ó san lórí rẹ̀ bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ẹni tó tò sẹ́yìn imam tó ṣe pé tẹ̀síáhódì tó ń ṣe lọ òun náà ni wọ́n sálámà lẹ́yìn rẹ̀ ó ní láti pé tẹ̀síáhódì yẹn ó kéré jù débi wíwá ìsọ níbi àwọn nǹkan mẹ́rin tánàbí sallallahu alaihi wasallam ní àgbọ̀dọ̀ sálámà. ṣáájú ká tó ṣáàdì ọlọ́run níbi aburú wọn. lẹ́yìn ìgbà tí wọ́n bá bá tashahhudu rẹ̀ débi ashhadu an la ilaha illallah wọ́n aṣọ́dọ̀ anna muhammed muhammadan abdulhu wọ̀rọ̀ rasuluhu yóò ṣe àsàlátù fún anabi sallallahu alayhi wa lẹ́yìn rẹ̀ allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al ìgbà tí ó ṣe léyìí ìgbà náà ni ó tó lè sálámà. kò sí ìyàtọ̀ láàrin sọ̀láàtì tó jẹ́ ọ̀ranyàn àti ìtọ́jẹ́ náfìlà nínú eléyìí ìyẹn tí wàá gbàgbéra kó ṣe bí bóyá àwọn ó dìde lẹ́yìn rákà kejì mú kẹta kẹrin wá ni ló mú má ṣe tẹ̀síáhùdù rẹ̀ jálẹ̀ nígbà tí ìmáàmù bá sálámà má ṣe sálámà tó bá ti ṣe bẹ́ẹ̀ parí nìyẹn. wáyé o ìpàkíyèsí lórí àṣìṣe kan tó wà lọ́dọ̀ àwọn èèyàn àwọn máa ń sọ pé màá tó jẹ́ pé sọ̀látù tarawih náfìlà ni kò sí sòjúdù sáhàwù kankan nínú rẹ̀ eléyìí àṣìṣe ni o sòjúdù sáhàwù bó ti ṣe wọnú sọ̀látù ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà lọ wọnú náfìlà àwọn abala kọ̀ọ̀kan níyàtọ̀ kan ti ń bẹ́ẹ̀ láàrin sọ̀láàtì tọ́jọ́ ọ̀ranyàn àti sọ̀láàtì tọ́jọ́ náfìlà bí àpèjúwe tó bá gbé sọ̀láàtì tọ́jọ́ ọ̀ranyàn lẹ́yìn bá ń ṣe ní rákà alákọ̀ọ́kọ́ ẹ gbàgbé ké súrà fatiha nìkan ọ̀nìlẹ́kàkà ẹ rí i pé ru eléyìí tó bá kú tètè kẹ́ sálámà ẹ ní sálámà ẹ forí kanlẹ̀ kẹ́ tó sálámà torí àdínkù tó ti wọnú sọ̀láàtì yìí àmọ́ tó bá gbé náfìlà ni. fatiha nìkan lẹ ké ẹ ké súra lé eléyìí ò pé ká ẹ ṣe ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ní gbogbo àwọn àṣìṣe tó bá ṣẹlẹ̀ ẹnu sọ̀rọ̀ bí àpèjúwe ní ìsinyìí ìmáàmù ó ń ṣe rákà méjì nínú ìgbà tí dé rákà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀kan ṣoṣo ni ìmáàmù kan forí kanlẹ̀ ọwọ́ sálámà àwọn yẹn wá sí subhanallah ìyẹn ni pé rákà wa ṣe kàn ìforíkanlẹ̀ ọ̀kan la ṣe ń bẹ̀ ó dín kan ọlọ́run á ní kí ìmáàmù náà ṣàkíyèsí àṣìṣe tó ṣẹlẹ̀ ó ti mú lẹ́ẹ̀kejì wá yóò kò sí nǹkan kan tó lè mú má forí kalẹ̀ yẹn sọláàtì lélẹ́yìí sọláàtì ń sọláàtì ọ̀ràn yẹn kò sí ìyàtọ̀ láàrin méjèèjì nínú eléyìí. àmúkàtà láti jẹ́ pa farabalẹ̀ wáyé kó tó di pa máa bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ẹ̀sìn yìí báyìí nítorí tí a bá ṣe bẹ́ẹ̀ èèyàn kan máa ṣe ẹ̀sìn rẹ̀ bí ẹni ń gbára gbóná jazakumullahu khairan sheikh zero eight zero five five zero nine zero five five three five five five five zero nine zero fifty five thirty five fifty five fifty eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò lọ ah, hello. Mm. Assalamu alaikum. Muhammadu Jamiu láti Èkó. Muhammadu Jamiu láti Èkó. Tí ìmọ̀mù bá téèyàn bá kírun lẹ́yìn ìmọ̀mù, kíṣọ́ láti téèyàn bá kíṣọ́ láti lẹ́yìn ìmọ̀mù imam bẹ́ẹ̀ yẹ kí n mọ ìgbà tí imam jẹ sojú de sáré. sẹ́yìn bọ́tà. àgbọ̀yìn àgbọ̀yìn. ẹ̀yìn ìpín ìgbà tí ìbá mi jẹ sùdúdù sáwìn sẹ́yìn bá wọlé tí ìbá fẹ́ jẹ sùdúdù sáwìn sẹ́yìn náà bá tẹ̀ alhamdulilayi àbùkátà láti mọ ìgbà tí ìmáàmù tó jẹ gbèsè sáà eléyìí tó pàtàkì jù ni pé ẹni tó pẹ̀lú ìmáàmù nínú yẹn sóun bá tó rákà ẹyọ kan àbí ọba tó rákà ọba ti bá tó rákà ẹyọ kan gbogbo àṣìṣe tí imam bá ti ṣe kódà kó ṣe pé ṣáájú kí wò tó darapọ̀ máwọn ni àṣìṣe náà ti di tiẹ̀ náà ní tí imam bá wá ṣe láti ṣàtúnṣe àṣìṣe yẹn ọ̀ràn yẹn lọ́jọ́ lórí tiẹ̀ náà kọ́ pẹ̀lú rẹ̀ ṣàtúnṣe. Hello. Sàmà àlékún ọmọ tó lọ. Wà á lè dùn sí ọ̀rọ̀. Ẹ ẹ ṣe yọba yàtọ̀ yọmọ dání o. kí ni ìbéèrè yín pápákọ̀ ìbéèrè mi ni pé àwẹ̀ pàpàpọ̀ wọ̀nyí lọ́sẹ̀ ń tẹ̀yàn wá wà níbi tó o ráyè kí o tẹ̀yàn lọ ọ̀rẹ́ àjò ọkọ̀ òṣìṣẹ́ ẹgbẹ̀yàn ìyẹn bí ń dáwẹ̀ ìjọ́rú wọn bẹ́ẹ̀ tó wọ́n fi ẹ̀rọ nítẹ̀wọ́gbà bí ò nítẹ̀wọ́gbà Dr. Samuel. alhamdulilayi ẹni jẹ́ pé ipò tó wà òun náà ni òfin láǹfààní àti lè ṣe sọ́lẹ́ gẹ́gẹ́ bí àpèjúwe tẹ̀ mú wa ẹni tó wà ní ọkọ̀ àṣeṣeṣe kí atukọ̀ kó dúró káfí láǹfààní àti lè ṣe sọ̀lẹ́ ṣùgbọ́n kò dúró fún wa sẹ́rù ìkánuró yẹn sósì lè lálàáfíà bí ò lè lálàáfíà ó lálàáfíà lókun wa tẹ bá ti láníyàn pé ẹ ṣe sọ̀láàt kìí ṣe pé ńgbà tí o ti dúró fún wa o èmi ò ní ṣe mánu tẹ́yìn bá ti gbú bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ tọ́ máa bẹ́ẹ̀ sọ̀láàt gbogbo tẹ bá àbí sùn yàmù tẹ̀ ń ṣe yẹn kò ní gbà lọ́dọ̀ lọ́ọ́ torí ẹ̀ kò lè ṣeé ṣe kẹ́nìkan kàn máa kẹnuró láì jẹ́ pé ọmọ sí náà pẹ̀lú sọ́lá nítorí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kàn fi àjẹra rẹ̀ ń febi para rẹ̀ ni mùsùlùmí lọ́lọ́run ní kó kẹnuró mùsùlùmí kì í sì ṣe lórúkọ lásán ẹni ń sojúṣe rẹ̀ nínú Islam ni wọ́n ń pè ní mùsùlùmí ojúṣe ńlá tó sì wà nínú Islam ní sọ́lá. Hello salaamaaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹtí ń pè o. òjò alẹ́ yìí bẹ́ẹ̀ láti fa wa. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé kí àwọn ṣe sàlát sí ìhàn tó wá gbàgbé ara tó ké tí gbogbo ẹ̀ tí làdáni wa wà lẹ́yìn rẹ̀ tí làdáni ìgbé sí ọmọ yìí ń ké tó kù lé olùgbé. wọ́n lè má mú gbàgbé ara fi kàn nínú sọ́láàtì ara fi yẹn bóyá nu kéwù tí ń ké ẹ àkọ́kọ́ tó bá ti jẹ́ pé aráàfin tó gbàgbé yẹn kìí ṣe pọ́n màmá fi lẹ̀ ẹ̀ lọ́ gbàgbé ni kìí sì ṣe nínú suratul fatiha àǹbẹ̀lọ́ nǹkan lọ́wọ́ gbà sọ láti yín àmọ́ tó bá pé nínú fatiha ni sọ láti bàjọ́. hello. hello. wàhálà lè kàn. aleykum salaam ó kọ́ yín. ó kọ́ mi tẹ̀sí àti àbùkálẹ́ ìlà tó ṣe wéde lè mọ̀. à ń gbọ́ yín nìyẹn. bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ ni pé lásìkò tààrà yìí ká ti àwọn òdòdó àgbàdo pé aago náà yọjá kàrà tí adájútọ̀ yọjá kàrà tá a jẹ́ ìyá àti bàbá àtàwọn ọmọ tá a lè kọ́kọ́ yọ sí àwọn àyà àti bàbá nínú ìwà àkọ́kọ́ tí wọ́n ti mú wa gbẹ̀yìn tá a lè yọ kàwọn ọmọ wa náà. alhamdulilayi islam a lè jẹ́ ẹni tó ń ṣe àyàfi ká jẹ́ ẹni tó ṣe pé ń ṣe ń bàmù pẹ̀lú bó ti ṣe wá lọ́dọ̀ ọlọ́run àti bá nàbì sallallahu alaihi wasallam fi kọ́ wa zakatul fitr àìyọ́lá yọ̀ọ́lẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè yọ́lá yọ̀ọ́lẹ̀ bíi láti sin lọ àbí ní mẹ́wàá tààrin àbí mẹ́wàá tìgbẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀yọ́lá yọ̀ọ́dànù nù zakatul fitr kìí jọ́ràn yẹn àfi lọ́jọ́ ọdún ọjọ́ ọdún nìkan ńlọ́jọ́ ràn yín táwa lè yọ láyọ̀ọ́lẹ̀ lọ́dún kọ̀la àbọ̀dún kọ̀tùnla ilé yẹn lápá kan nínú àwọn olùmọ́ni tá a bá ṣe lọ́dún kọlà kò burú àwọn kan ní tá a bá ṣe lọ́dún kọtùnlá kò bàjẹ́ àmọ́ àrò ìtẹ̀yìn láì fẹ́ yọ láti sìn èèyàn fẹ́ náwó dànù hmm. láì jẹ́ pé ọgbà ládàá àbí ládàá kéèyàn má dàn wò. Ah, ìbéèrè ilé ìwé látọ̀dọ̀ Mr. nudu ní Èkó ah, wọ́n ní ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ lórí sọ láti kí ìwé òun ṣe ṣùjúd tí a máa ń ṣe nígbà tí a bá ń kí àlùkùránì naam alhamdulilayi ẹni tó bá bá sọ láti rẹ débi kó ka kéwú débi àyà tó lọ́wọ́ bá ti sọ pé tẹ bá kà débẹ̀ tó fìfì yé wa pa forí kanlẹ̀ bẹ́ẹ̀ ni yóò forí kanlẹ̀ tó bá fẹ́ tí ó bá sì forí kanlẹ̀ kò sẹ́lọ̀ hmm. ṣùgbọ́n tó bá pè máàmù bá ti ṣe ó ti pọn dandan lórí àwa tá a wà lẹ́yìn náà pé káwa náà ṣe torí pé Ànábì sallallahu sọ pé innama ju'ila al-imamu fi ìmáàmù síwájú ní kẹ́lẹ́ máa wà àwòkọ́ṣe rẹ̀ báwo ni máàmù ṣe forí kalẹ̀ tí wọ́n wá ń dùn tó sì sọ pé wọ́n wá àwòkọ́ṣe rẹ̀ ọ̀wọ́ àwòkọ́ṣe rẹ̀ báyìí. akramakumullah tí ìmáàmù bá máa mà tó bá fi ìforí kalẹ̀ yẹn sílẹ̀ tí ò bá bẹ́ẹ̀ náà ni aṣíwájú wa ibn al-Khattab radiyallahu anhu ṣe ó ṣe sọ̀láàtì rí ọkà ayé tó ní ìforí kalẹ̀ ó forí ó tún ṣe ó sì ṣàlàyé fáwọn èèyàn pé bẹ́ẹ̀ mo rí kánà bí sallallahu alaihi wasallam ṣe nítorí pé kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n tá a bá ka kí ó débẹ̀ tá a bá forí kalẹ̀ ń lọ lọ́lá jù nítorí pé ìbànújẹ́ eléyìí tó lágbára ó ń bẹ nínú fíforí kalẹ̀ níbẹ̀ fún àṣẹ ìtàn. zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Tí wọ́n kọ́ ibi ọdún pè yìí. Kíkọ́ ló ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ìbéèrè yìí o. Ìbéèrè mi ni pé tí èèyàn bá ń ṣiṣẹ́ ní agbẹ́ni tí kì í ṣe èèyàn tí ó ní àtìkò ọ̀rọ̀ ẹ̀dá wá ra àìsí nítorí ìṣe káàkà ìṣẹ̀lẹ̀ pé àti pé èèyàn lè gba irúfẹ́ nǹkan báyìí pé èèyàn kù. Ìbéèrè mi bẹ́ẹ̀ ni. Alhamdulillah islam ò bínú sí kí ẹni tí kìí ṣe mùsùlùmí kó fún mùsùlùmí lẹ́bùn kéèyàn gbà kéèyàn lò kódà gan anabi sallallahu alaihi wa sallam àwọn yahudi wọ́n pè síbi àpèjẹrí anabi sì dáhùn ó sì jẹ oúnjẹ tí wọ́n sè kò sí tó burú nu ilé wọn àmọ́ nǹkan yẹ lọ kó sí mọ́ṣáláṣí kí a máa lò láti fi ṣẹ̀sìn ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ kó wa mọ́ṣáláṣí o owó mùsùlùmí náà máa fi ra nǹkan bá ń lò mọ́ṣáláṣí owó mùsùlùmí iná láfi dá sí ẹ̀sìn ọlọ́run eléyìí táwa ń ṣe kó lè bá a ṣe é ṣe àmọ́ owó ẹni tí èsè mùsùlùmí yẹn kó náà má fi dá sí mọ́ṣáláṣí ó lè fi ran ẹni tó jẹ́ mùsùlùmí lọ́wọ́ kó òun sì gbà lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tó ní kó má gbà lọ́dọ̀ rẹ̀ àmọ́ kò sófin tó sọ pé ká gba owó lọ́dọ̀ ẹni tí èsè mùsùlùmí ká ò fi dá sẹ́sìn ọlọ́run tiwa. hello hello. Ada ó ti jẹ́. Ẹ lọ́wọ́ kọ ní o, aleykum salaam. Àdúgbò yàrá tó àgbé òògùn mọ́ sọ. Ìbéèrè yín. Bẹ́ẹ̀ máa ti jẹ tàrí, títí rẹ̀ ti mọ́. Tó bẹ́ẹ̀ láníyàn ìgbéyàn mo ti gbà rẹ lọ. Bẹ́ẹ̀ lẹ́gẹ̀dì. Hello. À ń gbọ́ ní ọjọ́ ní ọjọ́ yá ìbéèrè ẹlẹ́gìdì ni pé tí wọ́n gba tọ́wọ́ gbàgbé pálámù sí àbí àpótí so bó ni sàlá wà jọ. alhamdulilayi wọn ní tá a bá gbàgbé láti jẹ sàárì àbọ̀lọ́wọ́ bò jí wa ilẹ̀ tí wàá má tí a lè máa ti dàníyàn pípẹ́ sí sùyàmù lọ́la ṣáájú kó tó di pẹ́ sùn lale. kò sí wàhálà ẹ̀ máa bá lọ. sàhóòrù tẹ́rí yẹn kì í ṣe pé túláàsì dandan oníkẹ́jẹ́ ṣùgbọ́n fún ọlọ́run ọba ọ wá lórí pé ó sì wá lójú kòkòrò ká jẹ nítorí oore tí ń bẹ nínú jíjẹ anabi sallallahu alaihi wasallam ó ní albarakatu fi sahur ìbùkún bẹ nínú jíjẹ oúnjẹ sahur wàyí òkè àsìkè jóúnjẹ gèlèmọ náà ni wọn gbà lérò pẹ̀lú sahur hmm. tẹ bá ti jóúnjẹ díẹ̀ eléyìí tó ṣe pé ẹ fi gbé ẹ̀mí yín ró ó ti tó anabi sallallahu alaihi hmm. nígbà mi àmàjẹdẹbìnrin ẹyọ mẹ́ta péré fún sahur rẹ ẹ sì máa ìrírí fi hàn wá pé gbogbo ìgbà tí èèyàn ti jẹ oúnjẹ tó bá ti pọ̀ lápọ̀jù màá náà lè bí ọmọ pọ́ ní pípa gidi nítorí pé wọn náà ló pè fẹ́ bi tọ́ tọ́lọ́mọba wa kọ pé ẹ̀ jí ilẹ̀ tí wàá mọ́ àmẹ́ ti dà ní ẹ̀kẹ́ tó sùn ẹ̀ mà bá sùn yá àmúyẹ lọ ọlọ́run ọ̀bọ gbà lẹ́sìn àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin ọ̀dà ní ẹ̀kẹ́ tó sùn tí ilẹ̀ bá mọ́ tẹ̀sí di pé ẹ̀ jí sàrì kò sí tàbí ṣùgbọ́n ẹ̀ kẹnu ró gbọ́dọ̀ jẹun ẹ gbọ́dọ̀ mú mi ṣùgbọ́n sùn yá àmọ́ ọjọ́ yẹn ẹ̀ ní ẹ san padà lẹ́yìn Ramadan nítorí pé anabi Muhammad mm-hmm. sallallahu alayhi wa sallam onílà siyama liman lam yubayyit an-niyya min al-layl kò sí siyam fún gbogbo ẹni tí o bá ti dàníyàn sùn mm-hmm. iná la sọ pé tí ọlọ́run ọba ní kẹ́ ẹ̀ dàníyàn kẹ́ tó sùn àmọ́ lọ́n jí yín lóru nígbà tó fẹ́ jẹ sààrì yẹn ẹ̀ dàníyàn gba yẹn náà torí pòrú náà là mm-hmm. wọ́n á ní tí ìmáàmù bá ṣe kí ni sọ́ba gbàgbé sálámà sí apọ̀ so ẹ kò tí ì jù yóò tún sálámà ṣe yóò ṣe sápọ̀ tún ní sí yóò tún wá ṣe sápọ̀ sí yóò wá forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà torí pé ó ti sálámà ó ti lékún báyìí ó ti di mẹ́ta. Hmm. hello. yàrá mi. aleykum salaam ó kọ́ mi. orúkọ mi ni màtá àti sálá. ṣe rí ẹ ẹ wọ́n bínú nǹkan tí ó wà ń bẹ̀ ni pé tí ẹnìkan bá ti pè wọlé ní ìsìn báyìí tó bá ti béèrè béèrè kí onítọ̀hún tó bá tó mímu ìkọ́dà orúkọ sọ di ìgbà míì tẹ̀ torí pé àwọn èèyàn ń bẹ lójú òpó tí wọ́n pẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ pè wọlé zero nine zero five one zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah. ọkọ yín yẹ kí n pè ọkọ mi ni ṣéwù abdulrasaq okeego. ìbéèrè yín. ìbéèrè mi ni pé níbi tábàkì tara wì lọ́wọ́ hmm. ìmọ̀ọ́mù ti kí mẹ́wàá tiẹ̀ òkè àwa bá dé lẹ́yìn àwa bá mẹ́rin làwa bá ṣé àwa náà ní tàràwì ni àbáwa náà kì í mẹ́wàá ti wá pé wàá máa lè fún un. alhamdulilayi ẹni tó dé tí ó bá ìmáàmù lórí pé wọ́n ti bẹ̀rẹ̀ rákà ẹlẹ́karùn-ún nínú tarawih tó fi wá jẹ́ pé sálámà báyà mẹ́rin sálámà méjì ló bá lẹ́yìn imam imam ti ṣe mẹ́ta ṣáájú wọ́n ní ṣé àwọn náà lè parí rẹ̀ bẹ́ẹ̀ káwọn máa wọlé lọ rárá ẹ̀ní wọlé lọ hmm. torípa nàbì sallallahu alaihi wasallam rákà mọ́kànlá tàbí mẹ́tàlá náà ni máa ń ṣe so mẹ́rin tẹ́yìn ṣeun ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀ tún ṣe rákà mẹ́fà kún eléyìí tó ṣe pé yóò jẹ́ kí rákàtì nínú pín mẹ́wàá kẹ́tó wá mú sọ̀látùl wítìrì wá ìbéèrè tẹ̀sí yẹn pàtàkì púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àsìkò ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sọ̀látù sí wọn ní wá mọ́ṣáláṣí hmm. wọ́n máa fi falẹ̀ nígbà tí gbé bá regbé tégbé bá regbè iná lọ̀pọ̀lọpọ̀ ó tó máa wá bọ̀ ìgbà tí wọ́n bá wá dé sí sọ̀látù tí wọ́n bà ó lè jẹ́ pé nínú sọ̀látù tàràwíyẹ̀ rákẹ̀yọ mẹ́rin péré lọ́sẹ̀kù tí wọ́n máa fi wítìrì kún lọ́ba tán làwọn bá máa wọlé lọ ẹ̀ tí ì ṣe sọ̀látù tàràwí ìpè bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ìgbà tí màmú bá ń ṣe wítìrì yẹn ẹ̀yin ó máa bá lọ pẹ̀lú pé tàràwí lẹ́yìn sì ń bá lọ ìgbà tí màmú bá sálámà lẹ́yìn lákàyọ̀ kan tó jẹ́ wítìrì yẹn ẹ̀ fi kan kún hmm. so ajẹ́ pé tàràwí ti yín nìsín ó ti di mẹ́fà ẹ̀ tún á dìde ẹ̀ tún mú rákà míì wá ẹ̀ tún fi rákà míì kún ẹ̀ tún sálámà tàràwí yìí ti di mẹ́jọ. tọbaa bá wù yín ẹ lè ṣe sọ̀látùl wítìrì tìyín náà ní rákà mẹ́ta lẹ́yìn rẹ̀ ó di mọ́kànlá nù. Hmm. tó sì wù yín ẹ lè tún fi rákà méjì míì kún tí ó fi di rákà mẹ́wàá ẹ mú a ní nǹkan kan tá à ń lọ ṣe ń lé tó pàtàkì ju ká sin lọ́n lọ pé òǹkà ayé rákà tiwa náà kò dín hmm. sí iye tí lè wa náà ṣe. Hmm. Yeah, ó ti já zero nine zero five one six four zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight hello. hello. hello. ọ̀dà uh, bóyá ojú òkú wọn ọ̀tọ̀ gírígé náà plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lè mọ darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwò mi wọ facebook bí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́ ní kètèkètè ẹ lọ́wọ́. ó kọ ibi ẹjí ń pè yìí. ó kọ yín. zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yìí o. abdulatif láti léwé. ìbéèrè yìí. sẹ́dá sọ pé èèyàn bá ń kí sára yìí wọ́n wá bá bíi mẹ́ta bíi mẹ́rin. Hmm. wọ́n wá ní ìwọ́n náà kí yòókù lé pẹ̀lú àwọn yìí yẹn ìjẹ́ mẹ́ta ní islam. alhamdulilayi èèyàn lè bá mẹ́ta kó padà sílẹ̀ nítorí pé mẹ́ta tẹ báyìí bá sọ̀látùl wítìrì lẹ́ bá ẹ sì lè ṣe wítìrì ṣáájú kẹ́ tó ṣe tarawih anabi hmm. sallallahu alayhi wa sallam ó ní ij'alu akhira salatikum bil-layli witra ẹjọ́ jẹ́ pé wítìrì lẹ́sìn kan lálẹ́ ojoojúmọ́ hmm. wàyí tẹ́ bá ti mọ̀ pé lílọ yín sí mọ́ṣáláṣí nìsín yìí báyìí ẹ lè bá sọ láti mọ́ pẹ̀lú imam so àmọ́ àbíyín léèrè kí ló dé tẹ́ pẹ́ sí solatul isha pẹ̀lú imam hmm. torí pé solatul tarawih náfìlà ni àmọ́ solatul tó jọ̀ràn yẹn ọkùnrin sì lẹ́yìn kí ló dé tẹ́ sá sẹ́yìn tẹ́ ẹ̀ jọ ṣe pẹ̀lú àwọn mùsùlùmí ọ̀rẹ́ mi nì kí máa ṣàwáwì hmm. kódà gan òròjú náà nì kìí ṣe ntẹ́yìn lè rí sọ tẹ́nìkan lè pọ̀ wọ́n gbọ́rọ̀ lẹ́nu èèyàn hmm. torí ẹ gbọ́dọ̀ lọ ṣe sọ láti ọ̀ràn yẹn mọ́ṣáláṣí ọtọ́ sí ọ gbígbé tó o bá tò lẹ́yìn ìmáàmù láti ṣe sọ láti làrìṣà kó o wá kó mọ́ṣáláṣí lẹ́yìn sọ láti làrìṣà kó o lọ ṣe sọ láti tàràwí ìtì ẹnilé so lọ sẹ́ńlé nítorí pé النبي صلى الله عليه وسلم أن أفضل صلاة الرجل ما كان في بيته إلا المكتوبة eléyìí tọ́lọ́ láti nínú sọ̀lá ti téèyàn ṣe eléyìí téèyàn bá ṣe lé àfọ̀rọ̀àyàn nìkan ọ̀ranyàn mọ́ṣáláṣí lẹ ti gbọ́dọ̀ lọ́ọ́ máa ṣe pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jọkùnrin ajẹ́ bó ṣe jẹ́. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ yín yọjú ń pè. hausa látòkò ni. ìbéèrè yín o tí ọba ti ṣe tó wá ń ka Quran lọ ibi tí yóò sọ pé ibi tí èèyàn wá ṣe ìyá tí lọ fún abúṣe yẹn ṣe ni àbí tí èèyàn máa bá Quran lọ. ẹni tó ń kí alukoran lọ tó ṣe kó ti ṣàlùwà láṣáájú kó tó bẹ̀rẹ̀ sí ní kí alukoran ìṣòwádé gbà tó sún yẹn sí òtún lọ tún àlùwàlà sí bẹ́ẹ̀ ni tó bá gbogbo alukoran lọ ní fi ń ké nítorí pé anabi sallallahu alaihi wasallam ní wa alla yamassa al-Qur'ana illa tahir ẹnìkan gbọ́dọ̀ fọkàn al-Qur'ani àfẹnutọ bá ní ìmara hmm. so ìwọ ti so àlùwàlá rẹ ti já o sì gbọ́dọ̀ gbé al-Qur'ani àfi pẹ̀lú ìmara àmọ́ tó bá pọ ha sórí orí rẹ lọ wà so àbí ibi tí al-Qur'ani wà ní kíkọ lẹsì kì í sí al-Qur'ani gangan ńlọ hmm. gbé lọ́wọ́ kò sí nǹkan tó burú pé kó máa ké lọ láì lálùwàlà nítorí pófin Ọlọ́run dá lórí pé kì í ṣe májẹ̀mú àti kí al-Qur'ani òun náà ní ká wà nínú ìmara lópin ìgbà tí ò bá ti sí jánábà lára wa tí ó sì jẹ́ pàṣẹ nǹkan oṣù àbẹ́jẹ́ ìbí máa ń jáde lára obìnrin so o lè kí alukur'ani láì sàlùwàlà lópin ìgbà tó o bá ti ní gbé alukur'ani lọ́wọ́ àmọ́ tó o bá ti gbé alukur'ani lọ́wọ́ dáadáa o gbọ́dọ̀ rí pọ̀ sàlùwàlà wa alla yamassa alukur'ana illa tahir ẹnìkan ò gbọ́dọ̀ fọ́ọ̀kan alukur'ani àfẹn tó bá má ìgbà wa yìí sì jẹ́ ìgbà wa tó fẹsẹ̀ rìn lẹ̀ gẹ́gẹ́ bí alimami abdulbar àti asheikh alalbani bí wọ́n ti ṣe wí. Hello. Hello, hello. Abdulhamid láti kìsí ni. Ìbéèrè yìí. Ìbéèrè wa ni ìbéèrè mi ni pé bóyá ọbẹ̀ ọ̀yàn àwọn mùsùlùmí méjì wọ́n ń jà. Ọ̀kan wá mú nǹkan lọ́wọ́ sí ìfisẹ́ wọn ní jàmbá. Ìgbà tó fi nǹkan sí alákọ̀ọ́kọ́ ní jàmbá, ó fi sí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta báyìí. Òun taari ó fi hàn nǹkan. ó para rẹ̀ àbí kí ni ìdájọ́ tó wà lórí ẹgbẹ́ yẹn. ẹlẹ́sìn ni pé ẹlẹ́. yín à yín. ni pé ní àjọ àjọ lọ́wọ́ àjọǹta nìkan tó ìgbà tó wà ra ìgbà tó rajà èmi ọ̀mọ̀ mo sì ń sọ fún mi pé owó mi ń láti gbowó mi ìgbà tí wọ́n fi mọ́ lọ́ọ́ rajà yẹn tó mo dárò tó bọ́yá ọjà yẹn ni wọ́n ní pírọ́blẹ́mù láàrin yẹn so ìwọ́n á sìn ní owó mi pé mo fẹ́ gbowó tí mo lẹ́tọ̀ọ́ àti gba owó mi lọ́wọ́ rẹ̀ àbí ìhùn lẹ́tọ̀ọ́ àti gbowó mi ìbéèrè yóò sì ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní àwọn jọ fi owó ṣòwò papọ̀ pẹ̀lú ẹnìkan so ọwọ́ lọ ọkọ tó wá lọ fi ra ọjà wọn sọ fún àwọn pé owó àwọn ń bẹ́ńlẹ̀ o táwọn bá fẹ́ gbà o àwọn wá kọ̀ bí ara sí títí tó fi kówó ń papọ̀ mọ́ ti tiẹ̀ náà tó fi lọ ra ọjà wá sọ ọjà yẹn wá padà wá ní pírọ́blẹ́mù ìgbà tó wá ní pírọ́blẹ́mù àwọn wá ń béèrè owó àwọn ṣé wọ́n lẹ́tọ̀ọ́ kí ọjọ́ pé àwọn gbowó òun àbí kò lẹ́tọ̀ọ́. alhamdulilayi kò lẹ́tọ̀ọ́ kó lọ́rùn ọgbà nítorí pé ẹnìkan kan ò dé lẹ́nu bẹ́ẹ̀ ni wọ́n mú lọ́wọ́ láti gba owó rẹ̀ ṣáájú kó tó ti pọ́ǹtì kó lọ rajà hmm. wọ́n sì ti wí fún lọ́pọ̀lọpọ̀ gbà pé owó rẹ̀ ń bẹ́ ńlẹ̀ tó bá fẹ́ gbà á ti Ìlọrin hmm. so wọ́n á jókòó tẹ́tẹ́rẹ́ òwì nǹkan títí wọ́n fi wá lọrin ọlọ́run wá ní kí ọjọ́ ha hmm. àyíwá rọjà gbà wọ́n á ń béèrè pé ṣé wọ́n lè gbowó rẹ ní ìṣòwò lọ fẹ́ gbà hmm. ẹjọ́ lọjà tó kó sínú ọgà òní <laughs> ẹjọ́ máa bẹ́ lọ́n kọ́lọ́run bá yín fàyọ̀ <laughs> eléyìí ni kókó tó wà ń bẹ̀yẹn wọ́n á méjì ń jà ẹnì kẹta wá dé ogún kínní ogún kejì ah. so ibi tó ti fẹ́ gbọ́ ẹnì kẹta wọ́n ti tì ó náà dànù nítorí mú lọ́wọ́ ogún náà ní hà ọba bẹ́ẹ̀ kù tala sọ̀pọ̀ pààyàn àkọ́kọ́ sórí eléyìí sì ń ṣẹlẹ̀ ọlọ́mọdé àrọ́ di orí ah, ah, àwọn èèyàn aláfíà ni wọ́n ń wá láyé ọ̀sẹ́ni hmm. kankan tí ń wá wàhálà hmm. táwọn èèyàn bá ń ṣe báwọn yẹ kán rẹ́ nípa kéèsì wọn hmm. kéèsì ayé yìí ó fẹ́lẹ́ kọjá pé èèyàn méjì ń jà ìwò lè là wọ́n ń jà wọ́n á lọ mú nǹkan tó jẹ́ pé lè ṣèyàn léṣe òun mú wa ala gún wọn láì jẹ́ pé òun gún ẹran gbọ́dọ̀ ọlọ́run ti gbà pé ká máa gún ẹran láàyè kò sí nǹkan tọ́tọ́ nínú gbogbo orí eléyìí ọlọ́run mọ̀jà di orí òun torí eléyìí ẹni àkọ́kọ́ yẹn ẹni tó mú nǹkan lọ tó fi wá gún òun rẹ̀ hmm. bẹ́ẹ̀ náà lẹ́ni ẹ̀kejì òun rẹ̀ hmm. ẹni kẹta tó fẹ́ tó ń lọ padà ṣe sábàbí tiẹ̀ hmm. so sọ yìí pé ẹni tó ti dànù ńkọ́ Hmm. ẹni tí ó kù ló ṣe sábàbí àti para rẹ̀ hmm. nítorí pé òfin ọlọ́run bá sọ pé tẹ́nìkan bá wá tó fẹ́ ṣe wọlé ṣe tí ìwọ náà bá ní tó lè fi dáàbò bora rẹ̀ ọ̀ràn yẹn ni kò dáàbò bora rẹ̀ tó hmm. tí ìwọ bá wá jẹ́ pé látàrí pọ́n dáàbò bora rẹ̀ lọ́lọ́run bá ní kí ikú tí ọ wáyé gbọ́wọ́ rẹ̀ wọ́n á ní ìṣèdájọ́ pọ̀ pààyàn fún ọ. Hmm. torí kàn ń dáàbò bora rẹ̀ ni hmm. torí de eléyìí òun ló ṣe sábà bíi kú fúnra rẹ̀ hmm. lẹ́yìn ìgbà tó tún kùn yóò tún dáhùn fẹ́ni tó ṣe léṣe àkọ́kọ́ yóò tún dáhùn fẹ́ni tó ṣe léṣe lẹ́ẹ̀kejì ẹ wá níbo ni ó ṣe dáhùn fún lẹ́yìn ikú àti ẹnìkan bá kú ẹnìkan máa kù fún àwọn ẹni tó kù fún ni ó tún máa dáhùn fún àwọn ẹni tó ti ṣe léṣe ṣáájú inú owó rẹ̀ wọ́n ti mú tí wọ́n fi tọ́jú wọn. ẹ lọ́rùn aleykum salaam wa rahmatulahi wa barakatu o kọ yín. ẹ eh, ní zaudin láti London. à ń gbọ́ yín ìbéèrè yín. ẹ eh, ìbéèrè mi dá lórí àwọn tó máa ń yẹ sẹ́wọ̀n rẹ̀ tó wá tó jẹ́ ìmáàmù fún mọ́sálásí kan tó ní ẹ̀tọ́ fún mùsùlùmí láti kúrò lẹ́yìn àwọn ìwé níbẹ̀. tó bá dá yín lójú wípé ìmáàmù ti yín ajá ẹni tó máa ń browse tí wọ́n máa ń kó wọn mọ <laughs> ẹ gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ hmm. torí pé òfin Ọlọ́run dá lórí pé tẹnikẹ́ni bá sọ pé ntọjẹ tọlọ tí ò sí fún yàn òun náà nírú rẹ̀ ẹnikẹ́ni tó bá ti pàpè mọ́ra rú rẹ̀ ó ti kó ní Islam hmm. Ọlọ́run Ẹlẹ́dàá sọ pé lahu ghaibu samawati wal ard tọlọ́run ọba ni gbogbo ntọ pamanu sọmọ méjèèjì àtìlẹ̀ méjèèjì òun ló ẹnìkan kan ò lè bá a dùn ó tún sọ nínú àyà mi ó ní qul la ya'lamu man fis samawati wal ardil ghaiba illa Allah sọ fún wọn pé gbogbo ẹ̀dá tí ń bẹ́nu sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sẹ́nìkan nínú wọn tó nímọ̀ nípa ń tọ́pa máa fọlọ́ torí ẹ̀ tẹ́nìkan bá ti wá sọ pé irú ntọ́lọ̀ ní òun náà ní irú ẹ̀ ó ti kó nu Islam hmm. irú eléyìí ọ̀tọ̀ kọjá pé àmọ̀ tò lẹ́yìn rẹ̀ àmọ́ ẹ̀wà dì dáadáa ò sọ́nà pé ńgbà mi wọ́n kàn máa fẹ̀sùn kàn èèyàn hmm. láì jẹ́ pé wọ́n ní àmọ̀dájú ọlọ́run ọba ilm gbogbo ntọ́ bá ti nímọ̀ nípa rẹ̀ má tí ìwọ bá ní torí pọ̀ lẹ́nu nǹkan kan òṣìṣẹ́ nu rẹ̀ o lè máa fi wá rọ́ọ̀fù bọ́ bá ṣe wù ọ́ nítorí dájú ni pé àwọn èèyàn míì náà lẹ́nu tó bá fẹ̀sùn kankan kan yàn tó sì wádìí ìjìnlẹ̀ wọ́n fẹ̀sùn kan wá náà lọ́jọ́ iwájú hmm. sọ eléyìí pàtàkì àwọn fásitì yà fi rọ gbogbo ẹni tó bá fẹ́ já síwájú fáwọn mùsùlùmí nínú ẹ̀sìn wọn kó rí dájú pé mùsùlùmí gidi lòun hmm. nítorí pé ẹni tí bá ti ń jẹ́ pé ń ṣiṣẹ́ òpìdán hmm. ń ṣiṣẹ́ yẹn ń wò wọ́n jẹ́ ẹni tí ń ṣàgbégbá hmm. àwọn eléyìí ọ̀yẹ láti já síwájú fáwọn mùsùlùmí hmm. torí islam kọ gbogbo nǹkan wọ̀nyẹn ìdọ̀tí lásán pàǹtí ni hmm. kò sí nínú tọ́lọ̀ wọn bá fi rán ànábì kódà gan ẹ̀sìn islam fi yé wa pé gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti kó nu islam. eléyìí jẹ́ bó ṣe jẹ́ kò ní dáa kẹ́ni tó já jòjì tí èsè mùsùlùmí ọmọ wa síwájú àwọn mùsùlùmí ẹ wá níbo ilẹ̀ ṣe sọ pé kí wọ́n má tò lẹ́yìn wa ṣé mùsùlùmí lẹ́yìn. hello. hello. hello. ó kọ yín. ìbéèrè mi ni pé. O kọ yín. ok abdulhamid láti gbòòrò. ìbéèrè yín gbà wọn. ìbéèrè yín ìbéèrè yín. ìbéèrè mi ni pé a máa ń kírun lẹ́yìn ìmọ̀ọ́mù wa mm-hmm. ìmọ̀ọ́mù ẹ̀ wá jẹ́ pé gbogbo ìgbà ló máa ń ké ibi wípé ẹ̀ <laughs> máa ka tó ó wá jẹ́ ìgbẹ́ tá a bá ti kí tàrà wípé èèyàn máa ń túká pẹ̀lú àgbọ̀yé tá a gbọ́ látọ̀dọ̀ dọ́pọ̀ pé àgbẹ̀dọ̀ túká lẹ́yìn mọ́mù wa láì jẹ́ pé mọ́mù parí hàn. àwa wò àwọn ọmọ ká sí ìdájọ́ ilé yẹn. alhamdulilayi ìmáàmù wa ń ké wítìrì ó ń ṣe kùnà tí ní gbogbo wítìrì wa lójoojúmọ́ a sì fẹ́ fi ìmáàmù lẹ kó tó di pọ́ parí sọ́lá àwa ń sìn wò pé kì í ṣe gbogbo wítìrì náà ló ti ẹ̀ka máa ṣe kùnà tí àti rọmọdánù máa ń lọ sí ẹ̀ bá parí láàmásẹ́ kònútù ti ń ṣe lójoojúmọ́ yẹn kò pé ká kó lẹ́yìn rẹ̀ torí ẹ̀ ń bọ̀ bá parí làwọn náà tó máa kó nu sọ̀la lè jẹ́bù sí jẹ́. Uh, still three four zero eight three two nine three eight nine six zero nine zero five five three five five five five eight. hello. Assalamu alaikum sọlá wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ ibi ẹ̀dínkọ́ yìí. ń kọ́ ní Ibrahim láti ẹ̀gbẹ́ mẹ́sàn-án ìbéèrè yìí bẹ́ẹ̀ ni pé ojú rẹ̀ ni ìfọ́ǹtì ẹni tí ń sọ̀rọ̀ owó tó ń jẹ́ pé kò sí nǹkan tó ṣe rẹ̀ níbẹ̀ kó dà rẹ̀ níbẹ̀ oníṣẹ́ tó ń ṣe lásán ṣùgbọ́n ṣùgbọ́n tí bá ń kọjá níwájú rẹ̀ níta mọ̀ sọ̀rọ̀ owó ni ojú rẹ̀ ìfọ́ǹtì ṣé kí wọ́n mọ fún rẹ̀ níbẹ̀ ní owó ni. ó ti yé alhamdulilayi wọn ní ẹnìkan ó ti yan ká máa tọrọ owó láàyò hmm. kò sì sí nǹkan kan tí ń ṣe ó dàbí ìgbà tó ṣe pé ìbéèrè yín tọ́ka sí pé tí nǹkan bá ń ṣèyàn ẹ̀ ń wò pé kò sí ní tó burú kéèyàn máa tọrọ owó hmm. islam fagilé gbogbo ẹ̀ hmm. àtẹni tí nǹkan ṣe àtẹni tí nǹkan ṣe islam ọ̀faramọ́ká máa tọrọ nítorí pàánù bí sallallahu alayhi wa sallam hmm. ó ní wala yazalu ar-rajulu yatasawwal hatta ya'ti yawm al-qiyamah wa èèyàn ò ní yé sagbe ò ní yé tọrọ títí tí ó fi wájú ọ̀gbìn al-qiyamah lẹ́ni tó ṣe pé kò ní sí èkìrí ẹran kan lójú rẹ̀ mọ́ ó ti fi gbogbo èkìrí ẹran ó ti fi sagbe tán hmm. torí ẹ̀ islam ò fara má gbé islam ò fara má ká máa tọrọ lódodo àwọn kan ní àwọn kan ní ní islam ní ká máa ṣètọrẹ àánú fún aláìní àmọ́ kì í ṣe torí pọ́ra gba bára. Hmm. so torí pé gbogbo wa náà la mọ̀ wọ́n ní tìjàkadì kó ajura wa lọ. Hmm. so bó kówó jáde wọn náà mọ̀ pé ó jẹ́ nìkan lọ wọn náà máa mọ̀ ládùúgbò tá a bá wà gbogbo bí tá a bá wà pé ah lágbájá wọ̀ kájú lò fún un. Hmm. torí ẹ ọràn lọ́wọ́ tó ń ta ìságbé ọlọ́run ni lè sẹ́ ìlì mahrum ó ń bẹ nínú àwọn èèyàn ẹni tó pé nǹkan tó ń ṣe ó mú béèrè ẹni tó sì wà nínú wọn tí nǹkan ṣe àmọ́ tó lè pa mára tí ò ní béèrè àìbéèrè ni ò ní jẹ́ orí gbogbo wọn ni kẹ́ ẹ máa ṣàánú. sẹ́wárí hmm. ẹni tó béèrè kò béèrè nítorí pé ó gbégbá bára lọ́wọ́ hmm. nísìnyí àìmọye iná lèèyàn wà bọ̀ pé dákun ẹ ràn lọ́wọ́ nǹkan tí mo dáwọ́ lé yìí báyìí kò tiẹ̀ jẹ́ kí n rí ọ̀nà lọ́n tá a jẹ tá a mú ó ṣòro ẹ Islam kọ́kọ́ hmm. ẹ fi iṣẹ́ àgbẹ̀ ẹ má fi kọ́ra nínú ìṣesí wa ní nàìjíríà wa níbí láti mọ̀ pé àwọn ẹ̀yà kan pàtó àwọn ni wọ́n yan ṣe ká máa ṣagbe láàyò yóò hmm. lọ́wọ́ dọ̀dọ̀ ọmọ yorùbá ìṣòro àdìpọ̀ ọmọ yorùbá náà òun náà máa ṣagbe ẹ rí àbùkù tó wà ń bẹ ó ti pọ̀ jù hmm. àbùkù tó wà ń bẹ ó ti pọ̀ jù nítorí pé nísìnyí báyìí ó lè jẹ́yàn láwùjọ mìíràn hmm. gbogbo ibi tó bá yọ sí wọn máa fi bú ọ ní baba alágbè yẹn ọmọ baba alágbè yẹn nù àná baba alágbè yẹn nù àdúgbò baba alágbè yẹn nígbè ẹ dákun torí tọlọ ṣé gbogbo eléyìí ó kọtọ dáa ni hmm. ẹ wá rí nígbà tí wọn yan ṣe àgbéláyò ẹlòmíràn lọ jókòó sílé epo wọn máa kókùtà báwọn ará ilé epo lẹ́yìn hmm. bá ti gbé mọ́tò jó tẹ fẹ́ rí epo ẹ ọmọ sọ pé òní kàdí tó wọlé ẹni tó dágbére fún kò ní máa fi tọ́ lọ epo mọ́tò rẹ ọmọ amú kò ní mẹ́jẹ bí wọ́n ti wá ń tẹ̀jẹ̀ tọ́ tọ́rọ̀ sí mọ́tò tẹ́lẹ̀ náà subhanallah so gbogbo owó àwọn àwọ̀ àti sísìn kì í ṣe ń tọ́ da ó yẹ kí gbogbo akájọ jálógun ni hmm. láwùjọ wa àmọ́ kò túmọ̀ sí ká mọ̀ máa ran ẹni tí ń bùkátà lọ́wọ́ hmm. ṣùgbọ́n tó bá ti gbé gbàgbé o ti gbé gbàyà ẹnìkan ò ní ràn lọ́wọ́ ìwọ tí nǹkan ò ṣe tó ń ṣagbe àbùkù ni ìwọ tí nǹkan ṣe tí wọn náà ń ṣagbe àbùkù ni hmm. èèyàn fọ́ lójú kò pé kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ èèyàn di létí kò pé kọ́ má lẹ́kọ̀ọ́ èèyàn járọ kò pé kọ́ má rí ṣe láyé yìí báyìí tí àwọn kan wà tó yẹ pé lódodo wọn à ní máa gbáàrin àwọn èèyàn nítorí ti ń ṣe wọn lẹ́yìn hmm. tó jáde tẹ̀ lápèjúwe hmm. àwọn wà ní jìnnàjìnnà ṣùgbọ́n nù nǹkan tó máa ń ṣe ni kí wọ́n máa ń rarú wọn náà lọ́wọ́ hmm. wọ́n yàn sọ pé láàrin ara wọn káràkátà ó tún máa ṣẹlẹ̀ táwọn náà fi ní lọ síwájú náà gbèsè ayé wọn zero nine zero five one six zero nine zero five five three five five five five eight plus two three four zero eight three two nine three eight nine six. hello. Wàhálẹ́gùn sọ́làmù rahmatulahi burúkà tí ó kọ́ ní ọjọ́ ìrìn Yusuf láti ìkàlẹ̀. Ẹ parí di oyin àbíkẹ́ yín lọ́lẹ̀ dáadáa. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ó pẹ́ sọ́nà méjì. Pápá ìbéèrè mi ni pé kí ẹni tí ọba ti mu ọtí tọ́lá adéwájú yẹn fẹ́ tọrọ owó sọ́sọ́ yìí pé kí wọ́n sànù àti sọ́sọ́ yìí pé ní pa o ṣé ìyẹn lè fún irú ẹni bẹ́ẹ̀. ẹ̀kejì. ìbéèrè mi ẹlẹ́kejì ni wípé ẹni tí ń pe ètò lọ. Hmm. jáde wá àti ṣe gbà wípé òkú fífi kọjá. tí tọ́lá gbé aṣọ òkú tọ́lá gbé fún télọ̀ náà. tí ó lẹ́tọ̀ọ́ sí láti iru irú aṣọ àti tí ó sí láti kó náà ó wọ̀ fúnra nìkan náà a máa pé nǹkan tó lọ́wọ́ bọ̀ fẹ́ òun náà ní fowó sí òun tí dọ́dọ̀ wa ló fi tọrọ ràn lọ́wọ́ ẹ ràn lọ́wọ́ hmm. nítorí tẹ bá ràn lọ́wọ́ kò sí tàbí ṣùgbọ́n ìdí ọtí náà ni ó tún padà sí bẹ́ẹ̀ náà ni ẹni tẹ mọ̀ gbó rẹ̀ Hmm. nítorí pọ́lọ́ àbá ẹlẹ́dàá ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa yín lọ lórí dáadáa ni ẹ máa lọ lórí hmm. torí ẹ má fún kọ́bọ̀ kankan. Hmm. wọ́n ní àwọn ń ṣe télọ̀ wọ́n wá wá fáwọn táwọn lè bá nígbà tó ṣe pé à ń kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa àti pé sáwọn náà lè ràn káwọn náà Hmm. ìgbà tí wọ́n ní o ti mà ike ká sòkú kọ̀ dà kí ló hmm. fẹ́ wá dá sòkú sí hmm. kí ló fẹ́ dá sòkú sí àmì ah, ò ní bá wọn débẹ̀ tó bá ti yọ ń títí àgbà aṣọ tá a fi sòkú yà alágbádá ń jẹ òní ni sòsò ọ̀gbìn kéde ẹ ti bọ̀ ń bẹ̀ so wọ́n wá ní sáà lè ràn ọlọ́run ọ̀bẹ télọ̀ tí wọn sọ fáwọn èèyàn pé táwọn èèyàn bá ti gbá sọ wá kó bèrè kí lẹ fi ṣe Hmm. ọlọ́run ọba ọ̀bẹ ọ. so nítorí ẹ wọ́n gbá sọ wá ìwọ ọ̀ràn sọ fún wa. Hmm. àmọ́ tí wọ́n bá sọ fún wa pé òkú la fẹ́ fi ṣe é o wọ́n sọ hmm. pé maṣíìnì tèmi ẹran rẹ̀. <laughs> hello hello. wàhálàkùn sọlẹ́mù lọ́kọ̀ yìí. a ti kọjú látọ̀rọ̀. ìbéèrè yín o. ìbéèrè mi pé tí ìyàrá ń kíkà yàrá yìí lọ́wọ́. ìyá bá ìmọ̀mọ̀ mi yá tẹ̀lé ẹ̀fẹ̀ rẹ̀. wọ́n wa sálámù. níyàn lọ bá wa sálámà ní àbíkí níyàn oṣù. ẹni tó bá ìmáàmù lórí rákà ẹlẹ́ẹ̀kejì eléyìí tó ṣe pé tí ìmáàmù bá ti parí rẹ̀ ni wọ́n sálámà ẹyọ kan lẹ́yìn bá wọn ìgbà tó ń bá ti sálámà keji tètè mú rákà ẹlẹ́ẹ̀kejì tí ń wá ẹ wá ṣe tẹ̀síáhùdù ẹ sálámà ẹ tún darapọ̀ mọ́ ìmáàmù bíi tí ìmáàmù Wa salaam wa wa aláwọ̀ láti ògbó mẹ́ta. láti. ògbó mẹ́ta ògbó mẹ́ta. ìbéèrè yìí ìbéèrè yìí o. náà ẹ dàpọ̀ ká pé mo ní àṣìṣe owó alábẹ́ ó wù mí láti ikú lọ́yà mo bá obìnrin sùn wọ́n á bí ọmọ nísìn á pé sí ìmọ̀ sí lẹ́nu mo fi àwọn bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n lẹ́tọ̀ọ́ láti ibo tí wọ́n wá sí ọjọ́ ìkó mọ́ náà. normal láti gbọ́ pé bọ́lá ẹjọ́ ẹ̀yìn bá tó bí ọmọ ni wọ́n tó tẹ̀lẹ̀ pé á ti dù ṣé àwọn àbúrò ń bí àwọn ẹgbẹ́ mi ṣé kí ni ìdájọ́ kàwọn tó bá wọn wá bá mi ṣe àfikọ́ ọmọ mi. àkọ́kọ́ kò sọ ọmọ rẹ̀ wọ́n náà ti mọ̀ pé kò sọ ọmọ rẹ̀ torí pé ọmọ tá a bá dúgbò náà sì ní ìsọmọ ẹni. so nítorí di eléyìí báyìí kájínà ti ń tọ́lọ̀ wọn bá sì léwọ̀ kí ló dé tí wò lè ṣe sùúrù. kò fi jẹ́ pé bàbá ọmọ fọmọ fún ọ níyàwó kó tó di pé ìwà wàá sì lásọ̀ hmm. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé tọ́lọ́run bá ní kan ọ̀dà tíyẹn bá ń da òfin yẹn kọjá ìyẹn kọ lẹ́tà sábúrò ni tó rí i pé aburú wà nù eléyìí láyé ó tún wà ń bẹ̀ lálùkìyàmù hmm. aburú táyé ni pé ọkàn ṣàṣe dànù hmm. ọmọ òní jẹ́ tiẹ̀ lábẹ́ òfin ọlọ́run hmm. ọba àlọ́jọ́ bíi mímu òfin ọlọ́run ní kì í sọ ọmọ rẹ̀ so lọ́la àlùkìyàmù ńkọ ẹni ṣe zina tí ó jìyà rẹ̀ láyé yọ́ọ́ máa bẹ lábẹ́ bólúwa bá ti fi.